kú ilé là ń kí ara ilé ẹ kú ẹ̀rìn wá là ń kí ẹrú ọ̀nà mo ní ta bá ríra tó pé ọjọ́ mẹ́ta ẹ ọjọ́ mẹ́ta là ń kúkú kí ara wa èmi ọmọ yìí mo tún ti dé o ẹnì kí ni mo tún gbé wá lórí ètò yìí lórí ìgbéyàwó náà ni mo mọ̀ pé lórí ọ̀rọ̀ tí mo sọ ní ọjọ́ ẹ ní ọ̀sẹ̀ tó kọjá lọ mo ní mo mọ̀ pé ẹ ti máa máa tẹ̀lé mi lọ ẹ ti máa máa wò pé kí lọmọ yìí àtún wá lónìí lónìí báyìí gẹ́gẹ́ bí a ṣe sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ lórí ìgbéyàwó ohun tí ìgbéyàwó jẹ́ àti ìyàtọ̀ ìgbéyàwó láyé àtijọ́ àti ìgbéyàwó tí à ń ṣe láyé ìsìn yìí gẹ́gẹ́ bí àlejò tí mo mú wá tó ṣe bá mi sọ̀rọ̀ lé lórí tó bá mi ṣàlàyé bó ṣe yẹ kó tiẹ̀ rí mo mọ̀ pé ẹ tún wò pé àlejò wo mo tún gbé wá àlejò tí mo gbé wá lọ́sẹ̀ tó kọjá lọ tí gbogbo yín pè sí tẹ́ bísọ́lá o bísọ́lá o náà ni kò gbé wá o ní kò gbé wá lọ́sẹ̀ yìí o kò ní kò gbé wá lọ́sẹ̀ yìí o náà mo tún gbé wá lọ́sẹ̀ yìí láti wá bá mi tún sọ̀rọ̀ léun tó tiẹ̀ yẹ kí ọkùnrin ó ní kọkùnrin tó lè ní òun ṣetán láti ṣègbéyàwó àti ohun tí obìnrin gbọ́dọ̀ ní láti ẹ̀ ti sọ lè kó tó tiẹ̀ tún lè sọ pé mo ti ṣetán o mọ́ mi o bá mi o mo ti ṣetán láti lọ sí ilé ọkọ mi o wípé kínní kí n tó wá gbé àlejò mi wọlé kí n tó ní ká bá mi mú àlejò mi wá ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ kí n nígbà tí àlejò mi ti wà lórí ìjókòó àlejò mi ẹ káàsán ẹ káàsán o kí ni orúkọ yín. orúkọ mi ni Afeez Ogunṣọlá. ẹ ṣe ẹ ṣe àlejò mi mo ní ní òní ṣe ni àtúnjọ máa sọ̀rọ̀ ẹ tún bá mi ṣàlàyé ohun tí ọkùnrin tiẹ̀ gbọ́dọ̀ ní kó tó lè sọ pé òun ṣetán láti gbé obìnrin sílé láti ní òun fẹ́ fẹ́ ìyàwó ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàlàyé gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá lọ. ẹ ṣe mo dúpẹ́ mo kí gbogbo ẹ̀yin aráalé etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di mo sì lérò pé ẹ̀ ń gbádùn ètò ètò yìí torí pé èmi gan fúnra mi tí mo ń sọ̀rọ̀ tí mo ń bá yín sọ̀rọ̀ yìí mo rí ẹ̀kọ́ kọ́ ní orí ètò náà. So kí n bọ́ sí orí ìbéèrè tí wọ́n bi mí pé kí ni nǹkan tí ọkùnrin gbọdọ̀ ní kó tó sọ wípé òun ní òun tó ìyàwó ṣe àbí pé òun tó ìyàwó gbé sílé. Ẹ ṣé mọ̀ wípé ẹ kò sí èèyàn kan tó lè sọ wípé ẹ òun o, nǹkan báyìí òun gbọdọ̀ kọ́lé, òun gbọdọ̀ ra mọ́tò, òun gbọdọ̀ ṣe kan, òun gbọdọ̀ ṣe gbá, òun gbọdọ̀ ṣàwo kóhun gbogbo wa pátápátá ní tá a mọ ní lọ́kàn nù. ẹlòmíì ò tiẹ̀ ní lọ́kàn pé mọ́tò tòun iṣẹ́ alálùbáríkà tóun àti ilé tó ti dúró rin gèdè tí gbogbo ẹ ti ṣe kó tó di pé òun gbé dákun ìjọ wo lo mọ̀ tó tó fẹ́ ní irú nǹkan báyìí tí àgbà ò sì ní dé tí ò ní dógbó ní ó ṣe ní ìgbà tí mo rin ìrìn àjò kan ní ẹnu bíi ijọ́ mẹ́ta sẹ́yìn dókítà kan wọ́n ti dàgbà kódà ibi tán ti dàgbà dé irun funfun ti ń wà lórí wọn ọmọ wọn kankan kò tí ì parí secondary school lẹ́yìn tó ti dàgbà tó bẹ̀ kí sì ló fà á torí pé wọ́n pẹ́ kí wọ́n tó ṣe ìgbéyàwó bóyá torí pé àwọn náà ń dúró pé àwọn gbọ́dọ̀ kọ́lé àbí mo gbọ́dọ̀ ríṣẹ́ tí wọ́n ń san bóyá five million one million fún mi kó tó di pé kinní ni ṣé ẹ rí ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin gangan ni mo bá ní ọ̀rọ̀ lórí ètò lónìí kó o tó sọ pé o gbéyàwó sílé àkọ́kọ́ nǹkan tó gbúdọ̀ ní òun ni ẹ̀kọ́ bí wọ́n ṣe ń bá obìnrin gbé kí ni ẹ̀kọ́ bí wọ́n ṣe ń bá obìnrin gbé kì í ṣe pé ó lọ ilé ẹ̀kọ́ béèyàn ṣe ń lọ yunifásitì àbí èèyàn ń lọ pólì láti lọ kọ́ ẹ̀kọ́ kì í ṣe bẹ́ẹ̀ rárá àwọn ó máa wo fi ojú sílẹ̀ àti etí gẹ́gẹ́ bí àwọn òbí rẹ bí wọ́n ṣe ń bára wọn gbé tó di pé wọ́n tọ́jú ẹ̀ di àsìkò tí wọ́n tọ́jú ẹ̀ dé ó máa fi otí sílẹ̀ ó máa fojú sílẹ̀ ó máa wo gbogbo ẹ̀ pé báwo náà ṣe ń ṣe báyìí o báwo náà ṣe ń ṣe báyìí o tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ báwo náà ṣe yanjú ẹ̀ tí nǹkan bá bá ṣẹlẹ̀ báwo ni kí ni ọgbọ́n tán ń dá sí gbogbo nǹkan ló máa kó jọ ló máa kó jọ ni wọ́n máa fi ṣe ẹ̀kọ́ so ibi ilé yín gangan ó ní ẹ̀kọ́ yín ló ti bẹ̀rẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé sùúrù ṣe kókó gẹ́gẹ́ bí ọkùnrin ti ṣe tán láti fẹ́ ìyàwó torí pé kí ni obìnrin wọn ò ẹ ọlọ́run sọ pé òun dá wọn láti ẹ̀fọ́n ta àyà wa tí olúkálùkù wa bá sì wo ẹ̀fọ́n ta àyà wa dá ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀ rí i pé kò tọ́ kò straight ó túmọ̀ sí pé wọn ò lè mọ̀ ọ́n ṣe àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ̀ mọ́ pé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti tọ́ olúkálùkù dàgbà bí wọ́n sì ṣe ń hùwà nílé tí ó yàtọ̀ sí ilé tèmi kódà gan táyé kẹ́yìn tí wọ́n bí ní ọjọ́ kan náà ìwà wọn ò bára wọn so ìwà méjì ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì là ń gbìyànjú láti mú papọ̀ yìí tí èsùúrù ò bá wá tó bó ṣe yẹ nǹkan yóò padà dàrú nǹkan ẹlẹ́ẹ̀kejì ni sùúrù tí ọkùnrin gbúdọ̀ ní ó gbúdọ̀ mọ̀ pé ìyàwó tóun fẹ́ gbé sílé o ọmọ ọlọ́mọ ni kò sì yìí ìwà wọn ò sì papọ̀ so yóò máa ṣẹ́ tí bá sì ti ń ṣẹ́ ẹni tó bá ti ní sùúrù yóò máa ní àmójúkúrò níbi gbogbo àwọn nǹkan náà kò ní di pé ìjà ó ṣẹlẹ̀ lónìí ìjà ó ṣẹlẹ̀ lọ́la tíjà bá ti ń padà pọ̀jù náà yóò padà di pé à ń kọra ẹni sílẹ̀ ni tó sùúrù ṣe kókó ẹlẹ́ẹ̀kẹta ni pé ọkùnrin gẹ́gẹ́ bí olórí ilé tí ó mọ̀ tọ́jú ẹbí tí ó mọ̀ tọ́jú ara ó gbúdọ̀ ní iṣẹ́ kan pàtó tí o gbúdọ̀ sọ pé ò ń ṣe o gbúdọ̀ ní iṣẹ́ kan pàtó tí o sọ pé à ń mú owó wọlé fún ọ torí pé kí ni ọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin tó sì jẹ́ olórí ilé o mọ̀ tọ́jú ẹbí o mọ̀ tọ́jú ara ọmọ ọlọ́mọ ló fẹ́ mú ti ọ̀dọ̀ tí yóò mọ̀ tí ó mọ̀ tọ́jú tó mọ̀ tọ́jú tẹ́ bá sì tún wá padà bímọ ní ìsìn báyìí ìtọ́jú di púpọ̀ nù so o mọ̀ o gbìyànjú láti ṣe kíni láti láti ní iṣẹ́ kan kódà bó ṣe pé iṣẹ́ ọwọ́ ni bó ṣe iṣẹ́ ìjọba ni bí ṣe iṣẹ́ kan pé tí one naira àbí two naira tó náà ṣàfihàn wọlé kò jù bá ń lọ. ẹ ṣe àlejò mi ẹ ṣe gan ni sa o ẹ ṣe ẹ jọ kí ẹ tó bá mi ẹ máa sì bá mi sọ̀rọ̀ lórí ohun tí obìnrin gbọ́dọ̀ ní kó tó di pé ó tiẹ̀ ṣetán láti sọ pé mọ́ mi o báà mi o mo ti tán láti lọ lé ọkọ kẹ́ ẹ tó wá bá mi sọ̀rọ̀ lé lórí ẹ jẹ́ ká dókè lọ́hùn. ṣùgbọ́n ó ṣàforíjì mi ìwà àjọ wa. tí ó bá wa tán báwo la ṣe fẹ́ jà rú. káàbọ̀ padà sórí ètò ẹ káàbọ̀ padà mo mọ̀ pé ẹ̀ ń gbádùn mi nílé àti àlejò mi àtèmi lẹ̀ ń gbádùn ẹ ṣe gan ni o so kí n tó máa kí n tó ké àlejò mi tó máa lọ ṣe ni ẹ̀ tún bá wa ṣàlàyé ohun tí obìnrin tiẹ̀ gbọ́dọ̀ ní ó tó lè sọ pé ó ṣetán láti ṣe ìgbéyàwó. ẹ ṣe mo dúpẹ́ mo sì kí ẹ̀yin ará lílẹ̀ kan sí gẹ́gẹ́ bí obìnrin tí ó lè sọ wípé à òun ti ṣe tán o pé òun fẹ́ níyàwó òun fẹ́ ní ọkọ o gẹ́gẹ́ bí obìnrin ó gbúdọ̀ ní nǹkan tí ó gbúdọ̀ kọ́kọ́ ní ni ẹ̀kọ́ ilé ó gbúdọ̀ ti ní ẹ̀kọ́ ilé tó péye tí è ṣe pé yóò di pé ọkọ ó sọ wípé à mo fẹ́ jẹba o yóò sọ wípé à ẹ lè jẹ̀bá o sẹ̀mó ni màárò sẹ̀mó ni wù mí jẹ o kìnnìkan kìnnìkan o ó gbúdọ̀ ti kọ́kọ́ ní ẹ̀kọ́ bí èèyàn ṣe máa ń bá ọkùnrin gbé níbo ni ó sì ti kẹ́kọ̀ọ́ náà kì í ṣe pé yóò lọ yunifásitì àbí yóò lọ iléèwé kan tí yóò lọ gba fọ́ọ̀mù tí yóò sọ pé òun lọ ń ṣe ẹ̀kọ́ bọ́n ṣe ń báyàn gbé rárá o bí ara ìyá rẹ̀ náà ni ó ti mọ kẹ́kọ̀ọ́ náà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bí wọ́n ṣe ń tọ́jú ilé ni o bí wọ́n ṣe ń tọ́jú oúnjẹ fọ́kọ ni o bí wọ́n ṣe ń ṣe ìjúrẹ̀bẹ̀ fọ́kọ tí wọ́n ṣe ń tọ́jú ọmọ gbogbo àwọn nǹkan náà yóò ti máa fojú sí díẹ̀ díẹ̀ bí ṣe ń dàgbà òun là á fi máa ń sọ pé kí ọkùnrin àti obìnrin tó jẹ́ òbí kí wọ́n mọ̀mọ́ gbé pọ̀ kì í ṣe nǹkan tó dáa tẹ̀ mọ́ pé tí ó bá tó bá ṣe pé ọkọ àti ìyàwó tó jẹ́ bàbá tí wọ́n bá wà papọ̀ wọ́n ti máa àwọn ọmọ ò ti máa fojú sí si, gbogbo bí àti dádì wọn o àti mọ́mí wọn o bí wọ́n ṣe jọ ń gbé so ó ṣe kókó ó sì ṣe pàtàkì kí obìnrin kó ní nǹkan tí à ń pè ní ẹ̀kọ́ ilé kó ní nǹkan tí à ń pè ní ẹ̀kọ́ ilé kó tó di pé yóò sọ pé òun ṣetán láti ní ọkọ ẹlẹ́ẹ̀kejì ní pé sùúrù òun ni ọ̀pákùtẹ̀lẹ̀ ohun gbogbo àwọn Yorùbá sọ pé sùúrù ó lè ṣe òkúta jinná bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ o kò sùúrù o lè kò sí nǹkan sùúrù ẹ̀ sì pọ̀ jù obìnrin gbúdọ̀ ní sùúrù gidi gan-an torí pé kí ni ọkùnrin yóò mọ̀ ṣẹ́ ọkùnrin yóò mọ̀ ṣẹ́ lẹ́ẹ̀mẹwàá ṣùgbọ́n tí ò bá ti ní sùúrù ìjà ó mọ̀ wáyé láàrin wọn so ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí obìnrin tó sọ pé òun ṣetán láti lọ ilé ọkọ kó ní kó ní sùúrù kó sì mọ bí wọ́n ṣe ń bá ọkùnrin gbé ẹlẹ́ẹ̀kẹta náà ni pé ṣe mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdílé tí olúkálùkù ti wá ó gbúdọ̀ ní ẹ̀kọ́ ó gbúdọ̀ ní ẹ̀kọ́ bí èèyàn ṣe ń bá ọkùnrin sọ̀rọ̀ àti àwọn àwọn ẹbí ọkọ àwọn àbúrò ọkọ ni o gbogbo wọn ó gbúdọ̀ ní ẹ̀kọ́ bí èèyàn ṣe ń bá wọn sọ̀rọ̀ torí pé kí ni òun báyìí nísìnyí báyìí bí ọ̀rẹ́ mi kan tó lọ fẹ́ ọmọ Ìgbò ọmọ Ìgbò ṣe mọ̀ pé ìwà àwọn Ìgbò ó yàtọ̀ sí si, bí àṣemọ́wù wà ní ilẹ̀ wa ń bì ní ìyún níyà ọkọ bá wálé yóò bá kí ọ ah grandma how are you how are you doing now <laughs> kíní kan kíní kan ìyá bá ń wò pé àhẹ́wò ní fínrìnfíntè tí èyí ń sọ <laughs> gẹ́gẹ́ bí ìyàwó tíbi tí ìyá ọkọ bá wá ó jí rẹ bẹ́ẹ̀ ó kí wọn ó kúnlẹ̀ ó ṣe gbogbo ẹ̀ kí lẹ fẹ́ jẹ kíníkan kíníkan òun ò sọ bẹ́ẹ̀ nǹkan sọ girama ń fọ fún ìfìtínsó èbó kò kúnlẹ̀ kò sí kankan nǹkan sọ pé kíníkan kíníkan ni. so gbogbo àwọn nǹkan yìí ó ṣe kókó gẹ́gẹ́ bí obìnrin tó sọ pé òun ti ṣe tán o láti lọ sí ilé ọkọ pé òun múra ó gbúdọ̀ mọ ó gbúdọ̀ mú gbogbo àwọn nǹkan yìí ní ọ̀kúnkúndùn. ẹ ṣe àlejò mi kí èmi náà tó sọ̀rọ̀ lé lórí ṣe ni ẹ jẹ́ ká dókè lọ́nà. ṣé ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi kí n tó wá máa lọ àtèmi àti àlejò mi kí tiẹ̀ ní àlejò mi kí ni ìmọ̀ràn tó tiẹ̀ ní fún ọkùnrin àti obìnrin tó ṣetán láyé òde òsìn láti lọ sí ilé ilé ìyàwó àti ilé ọkọ. ìmọ̀ràn tí mo ní sókí náà ni ìmọ̀ràn mi ni pé àti ọkùnrin àti obìnrin ká mọ̀ pé sùúrù ó ṣe kókó. Bẹ́ẹ̀ni. Tí ọkùnrin kó ní sùúrù, kóbìnrin ó ní sùúrù. Àwọn àwọn bàbá wa máa ń sọ pé kí ọkùnrin ó jẹ́ ewú, kí ìkan ó jẹ́ ewúrẹ́, kí ìkan ó jẹ́ àgùntàn. Ṣé ẹ mọ̀ pé kò ṣeé ṣe kí a ní awakọ̀ méjì nínú ọkọ̀ kan máa sì sọ pé àwọn ó wa ọkọ̀ lẹ́ẹ̀kan náà. Tí ọkùnrin bá jẹ́ ewúrẹ́, kí ìyàwó jẹ́ àgùntàn tọ́yà ọ̀yàwó bá jágùntàn kọ́kọ́ jẹ́wúrẹ́ òun ni wọ́n ìbágbépọ̀ wọn yóò fi jẹ́ èyí tí ó mú èso tó dáa wá kí obìnrin sì ní kí wọ́n mọ̀ ẹ sọ́ọ̀rì pé má bínú kí wọ́n jẹ́ kó ṣe pàtàkì nínú ìdílé wọn torí pé kí ni tí kan bá sọ pé à mi ì lè bẹ ọkùnrin tí obìnrin náà sọ pé mi lè bẹ̀rẹ̀ àwọn ìjà ò mọ̀ pọ̀ ni so kí wọ́n mọ̀ pé sọ́rí àti mọ́bìnú ó ṣe kókó kó tiẹ̀ mọ́ jìnnà sẹ́nu wọn pàápàá kí wọ́n mọ̀ sọ láàrin ara wọn sùúrù ṣe kókó láàrin àwọn ọkọ àti obìnrin. ẹ ṣé o àlejò mi gẹ́gẹ́ bí ìsìn yìí ṣe ni àwọn ọmọ obìnrin ayé ìsìn yìí ṣe ni wọ́n á mọ bí ọmọ kan ọmọ méjì náà ni àwọn gbé ayé single mother nígbà tó ṣe pé n tó bá yẹ kán gbọ́ ẹ̀kọ́ tó bá yẹ kán gbọ́ wọn ò ní gbà n tó bá yẹ kán mú lọ lé ọkọ wọn ò ní mú lọ lé ọkọ ó wúni ká jẹran pẹ́ ṣùgbọ́n ọ̀nà ni kò gbà ẹ wò ó ṣe ni a mọ̀ pàdé mo mọ̀ pé àkúkú ń gbádùn mi bẹ́ẹ̀ ni èmi náà ń gbádùn yín àlejò mi mo mọ̀ pé tí mo bá pè yín lọ́sẹ̀ tó ń bọ̀ ṣe lẹ́ẹ̀tún dá mi lóhùn. ẹ ṣe gan ẹ ṣe èmi náà kúkú mo níyìn ẹ̀yin lẹni mí ẹ ṣe gan o ó dàbọ̀. pé ò ní tèmi. ìwà jọ̀wọ́ tọ̀rẹ́ jọ̀rẹ́ òjọ̀kọ̀ tààrà sí i. kó kọ́lọ́lọ́ orí mi ò má má bínú ṣùgbọ́n ó ṣàfòrí.